ẹ má jẹ́ kó dàrú ẹ tètè yá fètò sí ètò yẹn ní agbára ètò oníṣẹ́ tó ń ṣe ètò ló mú ohun gbogbo tò ló mú gbogbo rí bó ti fẹ́ bá a ti fẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ètò ló ń jẹ́ kí gbogbo ẹ lọ bó ti yẹ àti gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí ẹ má jẹ́ kógo wa ó bàjẹ́ ẹ bójútó dáadáa torí nǹkan rere kì í fẹ́ ká ṣeun àmọ́ ẹ má gbàgbé pé aláṣeyọrí la máa kí a kì í gbóríyìn fẹni tó kú sọ́nà mo tún kí yín káàbọ̀ sórí ètò ìlera lójú ti sátidé tòní sátidé àkọ́kọ́ àbí nínú oṣù kẹta àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa pátápátá ó jẹ́ kó ṣeé ṣe fún wa láti wá ó dẹ̀ jẹ́ kó ṣeé ṣe fẹ́yìn náà láti wà ní àlàáfíà láti ẹ̀ ti lè tún gbóhùn wa ọpẹ́ ní fẹ́lẹ́dùà mo kí yẹn káàbọ̀ sórí ètò ìlera lójú ní family eighty eight point five fm yẹn rédíò mọ̀lẹ́bí nílùú àbẹ́òkúta níbi tá a ti máa ń sọ wípé ifọ̀ mọ̀lẹ́bí ó jẹ wá lógún pàápàá jùlọ lórí ètò ìlera lójú ìlera mọ̀lẹ́bí àlàáfíà mọ̀lẹ́bí ó jẹ wá lógún tá a bá sì ń sọ nípa mọ̀lẹ́bí à ń sọ nípa bàbá ìyá àti àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin ẹ wo àtúnṣídé náà nìyẹn jàre Sodiq Alfa. ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ ẹ kú jókòó ẹ gbogbo ẹ̀ <laughs> lónìí èmi àti àlejò mi tá a jọ wá ní ọ̀sẹ̀ tó kọjá náà látúnjọ wá lónìí gẹ́gẹ́ bí a ti ṣèlérí fún yín bí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run o a tún ní òní adúpẹ́ pé àwa náà látúnjọ wá èmi atọ́kùn ètò ìlera lójú Margaret Bassey Kazeem ìlú tí a tẹ̀dó sórí òkè tí ò gbọ́dọ̀ farasin ọgbìn gbé olóhùn oyin apèdèpẹ̀yọ̀ àfínjú ẹ̀dá abara ṣẹwà bí egbin agbèjòdè tí méde dùn àti àlejò mi pàtàkì pàtàkì ìyẹn arábìnrin mo dúpẹ́ kúkú ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ káàárọ̀ ẹ káàbọ̀. o ẹ kú ilé o. <laughs> I burned my bridges, so I never look back. But if I had known the life I was searching for. Ní ọ̀sẹ̀ tó kọjá, tí ò bá gbàgbé, ó ní kókó kan tá à ń bá lọ láti ọ̀sẹ̀ tó kọjá. Èyí tá a pè ní ṣíṣe ètò ìgbé ayé ẹni láàárín àwọn ọ̀dọ́ ṣíṣe ètò ìgbé ayé wa láàárín àwọn ọ̀dọ́ pàápàá èyí tó ní ṣe pẹ̀lú ìbísí reproductive health wa ìlera ìbísí wa reproductive health tó ní ṣe pẹ̀lú ẹ̀ àmọ́ àwọn ọ̀dọ́ gọgọgọgọgọ náà ni àwọn tí a ti ẹ̀ kọjú sí gangan tá a dojúkọ gangan ní orí ètò lórí kókó tí à ń sọ nípa èyí gẹ́gẹ́ bá lejò mi sì sì sọ fún wọn wọ́n sọ nípa tàbá sọ nípa ètò wọ́n sọ fún wa nípa àwọn àǹfààní àti ipa tí ètò ń kó lórí ọjọ́ iwájú àwa ọ̀dọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn ọ̀dọ́ náà ni ògo orílẹ̀-èdè yìí àti kódà ogun gbogbo àgbáńlá ayé gbogbo orílẹ̀-èdè ní anywhere ọ̀dọ́ náà ni ògo ẹ̀ so a ní láti ṣe àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ káàtó bó ti dẹ káàtó kó ba lè rí bó ṣe yẹ kó rí kí àwọn ọ̀dọ́ ká má bàa já orílẹ̀-èdè kulẹ̀ àti gbogbo àwọn tó ti ní ìgbàgbọ́ nínú wa pé à ah, àwọn ọ̀dọ́ yìí à ah, lágbára ọlọ́run ọmọ àṣẹ dáadáa kó a ní dá ká wá já wọn kulẹ̀ àwọn ọ̀nà wo la fi ní já orílẹ̀-èdè kulẹ̀ àwọn ọ̀nà wo la fi ní dojú ti àwọn òbí wa àwọn ọ̀nà wo la fi ní gbé àwọn ìgbésẹ̀ tí ò tọ́ àti èyí tí ò yẹ tó lè ba ọjọ́ ọ̀la wa àti ògo wa jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ pàápàá lórí ọ̀rọ̀ ìlera wa ní ti ìbísí àwọn ọ̀dọ́ reproductive health wa òun náà ní kókó tá à ń sọ nípa ẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá a tún tẹ̀síwájú lórí ẹ̀ lónìí wọ́n sọ fún wa nípa oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bí àlejò mi ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá àmọ́ nítorí àkókò wa mo kàn mẹ́nuba díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nípa àwọn kókó yẹn èyí tó ṣe gbòógì ń òun náà láti sọ yẹn báyìí a gba wánilẹ́nuwò pẹ̀lú ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ lóríṣiríṣi ah oríṣiríṣi la gbọ́ ọ àwọn nǹkan tá a gbọ́ yẹn màá sọ fún wa lórí ètò ìbàbá ṣe ń bá ètò lọ àlejò mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ma. ó ẹ ṣeun o. yes ma. ẹ wo nígbà tí mo jáde hmm, àlejò mi oríṣiríṣi mà ni mo gbọ́ mm-hmm. <laughs> àwọn kan sọ pé mo tẹ̀ bí wọ́n pé òkè. Okay ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan kí lẹ tiẹ̀ rò pé a lè ṣe pẹ̀lú ìfètò àwọn ìpè báwo la ṣe lè dẹ́kun oyún níní o láàrin àwọn ọ̀dọ́ ó ṣàṣù oríṣiríṣi àwọn kan ní à ẹ kò lè àní àní ní ẹni tá a máa fẹ́ ní àfẹ́sọ́nà mo ní àṣẹ yẹn ṣe ń ṣe ṣá òkè tẹ́yìn bá tiẹ̀ sọ irú àwọn ẹlòmíín kan tó tiẹ̀ jẹ́ kínní and of course ó bá tiẹ̀ tún máa tó àkókò kan kò sí bá a ṣe ní padà ní àfẹ́sọ́nà nígbà tá a bá tiẹ̀ wá ní àfẹ́sọ́nà òkè ẹ̀ẹ́dẹ́ ká tiẹ̀ wá kí ni àwọn ọ̀nà tá a tiẹ̀ lè wá gbà kí sílẹ̀ tó lè ba ìrìn àjò ayé èèyàn jẹ́ tàbí tó lè dẹ́kun èèyàn láti ṣe àwọn àṣeyọrí kan wọ́n ní àwọn kan tiẹ̀ nǹkan tiẹ̀ sọ fún mi ní à ẹ wo nǹkan tèmi rò náà ni wípé tó bá ti ṣẹlẹ̀ lóòótọ́ ti ṣẹlẹ̀ náà nìyẹn ìyúnjẹ lè má gbé kiri tó bá tún kóun lè gbé kiri kó lọ ṣẹ́ dànù mú un ní à ṣẹ́ dànù ọmọ ọlọ́mọ tó rọra jókòó jẹ́jẹ́ sọ́run tó rọra ń wa at least ẹ̀yọ́ àwọn Yorùbá máa sọ pé ní tó bá mọ̀ pé òun ò tí ì rẹ́dì kó má lọ rẹ kinní kan ah, èwo tí wàá ní oríṣiríṣi ṣáà lọ sọ bóyá àwọn díẹ̀ ni wọ́n mẹ́nu bà fífi ètò sọmọ bíbí pé ah, àwọn wò pé ó jẹ́ kéèyàn lè fètò sọmọ bíbí mo ní ẹ̀rẹ́ ṣé lóòótọ́ so èyí náà ti gbọ́ nípa ẹ̀ ok báwo lẹ tẹ̀ ṣe fi ìpéyàn ṣe lè fètò sọmọ bíbí ṣe rò pé ó yẹ kọ́dọ̀ ṣe ó ṣàṣọ oríṣiríṣi àmọ́ tàbá ṣàṣe ń ba lọ ṣá màá tún sọ àwọn nǹkan míì nínú àwọn ọ̀rọ̀ wa. ẹ wo gẹ́gẹ́ bí mo ti sọ fún yín àlejò mi pé oríṣiríṣi àwọn ìbéèrè náà la gbà ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ká tó lọ sọ́wọ́n ìbéèrè yẹn a máa máa ti àwọn ìbéèrè yẹn gbọ́nú àwọn ìbéèrè ta ní tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀ kó ba lè máa lọ bí ẹ̀yin fẹ́ béèrè ìbéèrè lórí kókó tá à ń sọ nípa èyí ìyẹn nínú ètò ṣíṣe ètò tó tó àti ètò yẹ fún ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ fún ọjọ́ iwájú wa wọ́n dẹ̀ sọ fún wa wípé ọjọ́ iwájú yẹn ó ti bẹ̀rẹ̀ ọjọ́ tó ti bí wa lọ́jọ́ iwájú wa ti bẹ̀rẹ̀ àwọn ní ìgbà táwọn kékeré yẹn wà lọ́wọ́ àwọn òbí wa òun ló ní ṣe pẹ̀lú àwọn ìgbésẹ̀ táwọn òbí wa ń gbé láti rán wa lọ léèwé lórí wa àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n nígbà táwa náà ti wá gbọ́n tá a ti mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti mọ bó ṣe ń lọ kí ni àwọn ìgbésẹ̀ táwọn fúnra ra gẹ́gẹ́ bí ọ̀dọ́ tá à ń gbé àti àwọn ìpinnu wa gbogbo àwọn kinní yẹn òun ni wàá máa wọn jọmọjọmọjọ tó máa fi di ọjọ́ iwájú nǹkan tá a bá ti wá ṣe sílẹ̀ lónìí òun náà la máa padà bá ní ọjọ́ ọ̀la pàápàá lórí ọ̀rọ̀ ìlera wa hmm, àlejò mi ẹ jẹ́ ká wò ó tábà tiẹ̀ ń sọ nípa dídènà oyún níní láàrin àwọn ọ̀dọ́ mm-hmm. àwọn ọ̀nà mélòó lẹ́rù pé a lè gbà dènà oyún níní láàrin àwọn ọ̀dọ́. tẹ́ béèrè pé àwọn ọ̀nà mélòó ṣé ń mm. béèrè pé family planning methods ṣé nǹkan tẹ́ ń mm, béèrè like different ways bóyá. ayọ̀ ayọ̀ orí kì water the ground. That's what I found when I took the ride. I realized the mountain I've been climbing nothing but concern you. I didn't know, I already had the answers. No, I didn't know. fẹ́ béèrè béèrè nọ́mbà yìí náà ni kẹtẹ àtẹ̀ránṣẹ́ orí aago sí zero eight one thirty four eighty two eighty eight seventy four zero eight one three four eighty two eighty eight seventy four ẹ má pè wọlé ẹjọ́ ṣe ni kẹtẹ àtẹ̀ránṣẹ́ orí aago láti béèrè béèrè lórí àwọn kókó yìí àlejò mi ó yá jàre àwọn ọ̀nà mélòó ni àwọn ọ̀nà wo la lè gbà láti dènà oyún níní láàárín àwọn ọ̀dọ́ pàápàá oyún àìròtẹ́lẹ̀. aha ọ̀nà méjì la lè gbà láti dènà oyún níní ìkíní ni pé ká má ní àṣepọ̀ nítorí a mọ̀ pé àfi mọ́ríàmọ̀ kò sẹ́lòmíì tó ti jẹ́ wípé láì ṣe nǹkan ó lọ lóyún. èrò tí mọ́ríàmọ̀. ìkíní nìyẹn ká má ní àṣepọ̀ ìkéde ká má sún mọ́ ọkùnrin tàbí ká má sún mọ́ obìnrin ṣùgbọ́n tàbí tó sọ pé a gbọ́dọ̀ sún mọ́ obìnrin tàbí a gbọ́dọ̀ sún mọ́ ọkùnrin tẹ̀lé ẹni pé ká lọ fètò sọmọ bíbí. ok ká lọ fètò sọmọ bíbí gẹ́gẹ́ bí ọ̀dọ́. gẹ́gẹ́ bí ọ̀dọ́. ok àbí kí la pè á pè ní fètò sọmọ bíbí yẹn ni wípé fètò sí pé bá ṣe ń bí ọmọ mm. ṣó sọ wípé fètò sọmọ bíbí fágbà mm. àbí fètò sọmọ bíbí fọ̀dọ̀. Ah, ó dáa mo gbọ́ yín o ẹ mọ̀ pé èmi máa bá yín sọ ọkọ̀ àwọn aráalé síta káwọn fúnra wọn tó tún máa sọ àwọn kan fúnra ara wọn nípa àtẹ̀ránṣẹ́ orí aago. ṣé ẹ rò pé báwo lẹ ṣe rò pé àwọn ọ̀dọ́ ṣe lè gba irú ọ̀rọ̀ yìí sí? nípa fífi ètò sọmọ bíbí pàápàá àwọn òbí gbọ́dọ̀ ká ti bẹ̀rẹ̀ látòrí àwọn òbí báwo làwọn òbí ṣe lè ṣe àtìlẹ́yìn fún fífi ètò sọmọ bíbí láàrin àwọn ọ̀dọ́. ẹ ṣeun ìbéèrè tẹ̀bí mi yẹn na ó ní nǹkan tá a máa ń ṣe nínú àwọn communities tá a bá bá wọn lọ sí àwọn agboolé agboolé kò sóbì kankan tó fẹ́ fọwọ́ sí ọmọ àbẹ̀ ti rí rẹ̀. Ah, ọlọ́run tiẹ̀ ní jẹ́ ká rí i tabas no. ẹ̀yin náà nígbà tẹ́ ẹ̀ sọ introduction yìí ẹ sọ wípé àwọn obìnrin kan àbí àwọn èèyàn kan tẹ́ lọ bá tó sọ wípé wọ́n á ní náà wọ́n á ní oyún yẹn wọ́n á lọ ṣẹ. Hmm. ṣé mọ̀ wípé nígbà ẹ mọ̀ pé nígbà tá a sọ last week a sọ pé àwọn ó ní nǹkan tó máa ń pè ní maternal mortality that's àwọn obìnrin tó jẹ́ wípé nípa pé nílóyún lọ́gbà kú. Hmm. wọ́n á rí i pé the highest um, percentage of it um, kíní ẹ̀ tó pọ̀ jù nínú ọ̀dọ́ ni wípé àwọn tó ṣẹ́yún tó kú. Hmm, ló pọ̀ jù àwọn tó ṣẹ́yún tó kú. bẹ́ẹ̀ni so tábà sọ pé bó la ṣe máa sọ options mi báwo mi ṣe máa sọ options. ẹ bí àwọn ọ̀nà míì. ọ̀nà méjì no oh, that's the wrong word choices oya ọ̀nà méjìlá option àwọn ọ̀nà ta ní nílẹ̀ àwọn ọ̀nà ta ní nílẹ̀. ọ̀nà ta ní nílẹ̀ ó pín sí méjì. either ká gbà wípé ọmọdé yìí ti dàgbà ó ti ń ṣe báyìí báyìí báyìí kí wàá mọ bí ṣe máa tọ́jú ọmọ mi kó má kú kó tọ́jú ibi ọmọ ẹ̀ títí di ìgbà ilé ọmọ ẹ̀ títí di ìgbà tó máa nílò ẹ̀ hmm. tàbí ká sọ pé ká fọmọ yẹn sílẹ̀ kó ṣe bó ṣe wù ú hmm. ká wá wo ibi tó máa já sí méjì yẹn la ni bóyá ká fi ká máa ká tọ́ ọmọ yẹn lọ́nà tó máa fi lè tọ́jú ilé ọmọ ẹ̀ ah, ẹ jẹ́ ká wò ó ṣé ẹ mọ̀ pé àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ láyé ìsìn tó wípé àwọn àwa òbí mo mo mo fẹ́ mo observe kinní yẹn ọmọ mi tí òbí tó bá bí pé à ìwọ ọmọ yìí ṣé kò ṣe pé o ti ń rọkùnrin ṣé kò ní àmọ́ mi rárá o ṣé kò ṣe pé o ti ní obìnrin ní àmọ́ mi ẹ fẹ́rẹ́ o mo dẹ̀ ti gbọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì àti ẹ̀ sọ fún mi à mọ́ mi mo ṣe wà ẹ́ ń di àṣì ni mí mi ò tiẹ̀ tí ì wọ ìtúnà òde ibi tí máa wọlé yá mi ì tí ì wọ kinní kọ̀ọ̀kinní wọn kẹ́ẹ̀jẹ̀ tó rí pé o ti lóyún. bẹ́ẹ̀ni kí ló dábàá bí kí ló ṣẹlẹ̀ ṣé ọ fi bóyá ọ fi ipá bẹ́ẹ̀ lò pọ̀ ní àbí kí ló ṣẹlẹ̀ a ní àwòrò yé mi kí ni òye nǹkan tó sì mọ̀ nípa ẹ̀ báwo la ṣe lè ṣe nírú àwọn ni òbí báwo ló ṣe lè gain trust ọmọ báwo ló ṣe lè fa ojú ọmọ mọ́ra débi tó máa lè fi tọ́mọ yẹn máa lè fi sọ òótọ́ àti òkodo ọ̀rọ̀ fún hmm. ìbéèrè yẹn ó nípọn díẹ̀ hmm nítorí púpọ̀ nínú àwọn nǹkan táwọn ìyá àti bàbá ti ṣe ò lè jẹ́ káwọn ọmọ trust wọn láì nípa àwọn ọ̀rọ̀ kankan òótọ́ nìyẹn bóyá fẹ́ bóyá kọ̀ nítorí ọmọ tó jẹ́ pé nígbà tí kékeré ẹ̀ tọkànrin tó ń bọ́kùnrin kan sọ̀rọ̀ kékeré ẹ̀ bí ọmọ ọdún márùn-ún àbí ọmọ ọdún mẹ́wàá tó kàn bá sọ̀rọ̀ nọ́mà mm. lọ tó gbé wọ sí ilé tó tó ń nà tó ní tó bá rí mọ́ láyé ẹ̀ kó bọ́kùnrin sọ̀rọ̀ <laughs> irú ọmọ bẹ́yẹn kílẹ̀ kílẹ̀ fẹ́ sọ fún tó máa ever jẹ́ kó sọ fún yẹ ẹ̀ pé ah ọkùnrin kan tó mi o àbí ní ọkùnrin kó lọ bá ìyá ẹ̀ kó sọ pé ah mo nífẹ̀ẹ́ sí obìnrin yẹn o hmm. mo fọwọ́ kan o kò pọ́síbù òótọ́ ni ọwọ́ táwọn ìyá àti bàbá bá ti bá bá ọmọ lò láti ilẹ̀ hmm. lọ́lẹ̀ máa lò lọ so táwọn tí ẹ jẹ́ ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ nínú eléyìí bíi ọ̀dọ́ tó bá jẹ́ wípé o ò lè bá ìyá ẹ̀ àti bàbá ẹ̀ sọ̀rọ̀ nípa wípé òun ní òun fẹ́ ọkùnrin àbọ́bìnrin o dẹ̀ fẹ́ àtọ́nà nípa wípé bó ṣe máa ṣe láì má lóyún jọ gbẹ́sẹ̀ méjì tó bá mọ̀ pé o láyè rẹ lò kó lọ sí health center tó bá súnmọ́ sí ẹ. Okay. ní pàápàá èyí tí òkè léwó nítorí yẹn fún àwọn ọ̀dọ́ ni. ok tí òkè léwó yẹn health center òkè léwó health center òkè rìn lọ sí health center kó lọ sọ fún wọn pé ah nọ́ọ̀sì yìí o mo máa nífẹ̀ẹ́ contraceptive àbí hmm. kò kàn lọ bá wọn pé ah mo ti ń bá ọkùnrin lò mo ti ń bá obìnrin lò mi dẹ̀ tí ì nípa ìsìn mi tí ì ṣetán láti gbé láti dìyá lọ́mọ tàbí láti di bàbá ọmọ àbí láti di bàbá lọ́mọ hmm. nítorí mo sọ pé òkè ìléwó ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo àwọn tó ń gbọ́ yín wọ́n kọjá abẹ́òkúta lọ. ẹtẹ̀ ṣì bẹ́ẹ̀ ni ẹtẹ̀ ṣì máa ń sọ àwọn kọ̀ọ̀kan bòmíì náà tí a ti lè mú kí n sọ àwọn tó ń gbọ́ wọn kọjá abẹ́òkúta lọ. Mm-hmm most any health center tẹ́ bá lọ mm. Ogun state government ti train one last year. okay. ni we one train close to about sixty. okay. Ni ba ní báwọn bá ṣe máa tọ́jú àwọn ọ̀dọ́ tó bá wà nípa ọ̀rọ̀ ìbísí. Mm-hmm. ti òkè lo ló ṣe ni ní Abẹ́òkúta. okay. a ni ní òṣì ẹ̀lẹ̀ náà nítorí e mọ̀ pé ibẹ̀ yẹn àwọn ọ̀dọ́ ló pọ̀ jù ní area yẹn. Mm-hmm. ní ọ̀tà a ni ní ọ̀tún PHC anita lapo ní ìjẹ́bú-òde ó pọ̀ kiri ẹ ṣì máa yẹrí bóyá ipò yẹn ṣì máa sọ fún wa <laughs> ẹ wo ìbéèrè kan wọlé ń sìn mm-hmm. ẹ ọ forúkọ wọn sí i láti Ọbántòkò ẹ má wọrí kò sí ẹṣẹ bẹ́ẹ̀ tẹ bá forúkọ yín sí i wọ́n ní ẹ èmi ò lè ṣe é o láti lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ok láti lọ ṣe ìfètòsọ́mọ bíbí wọn làwọn olùṣe mọ̀ pé ọ̀dọ́ ni ẹni tó sọ ìrọ̀rùn yẹn ọ̀dọ́ ni ẹni yẹn so onírú yẹn bá mi wá fi gbà wọn níyànjú pé now ẹ mọ̀ pé nígbà tó ń ṣe introduction wa last week wọ́n sọ wípé àwa àfojú ọ̀dọ́ hmm. náà tẹ́ bá wà lórí Facebook ṣàbí lórí Twitter àbí Instagram ẹ bá mi log on sí life planning for adolescents and youth Ogun State um, it's a page ẹ máa life planning for adolescents and youths okay. Ogun State ẹ okay. consent wa ní message. Okay tí ẹ bá nílò pé ẹ nídìí èèyàn tó máa bá yín lọ tàbí ẹ ní èèyàn tẹ́ máa bá sọ̀rọ̀ àwa wà lórí àwọn pages yẹn life planning for adolescents and youth Ogun State lórí Facebook lórí Twitter lórí Instagram ẹ kàn shoot wa ní message. ok ṣe máa bá wọn sọ̀rọ̀ a máa bá yín sọ̀rọ̀ láti ibẹ̀ yẹn lọ ẹ má wọlé ẹ dì máa fún ọ ní ìgbésẹ̀ tó máa gbé. ẹni tó máa lọ bá kò sí wàhálà wà fún yín ni àwa fara wa ni. ok ẹ wo ìbéèrè mi náà ti ti wọlé báyìí wọ́n ní ẹ jọ̀wọ́ <laughs> wọ́n ní ẹ jọ̀wọ́ mo ti lọ rí àmọ́ ọjọ́ tí mo lọ ọ̀rẹ́ màámi ni mo pàdé mo sì sá padà. Ah, ó yé mi ọ̀rẹ́ àbí ìkékòó yé wa ni. <laughs> ẹ bíbí tá ẹ ti tẹ àtẹ̀ránṣẹ́ yìí sí o. ok. kò wa ìdí ẹ̀ náà mo ṣe pé àwọn ẹ̀ ni mo ṣe pé page ẹ̀ life planning for adolescents and youths Ogun State tẹ́ bá fi lè mẹ́sẹ̀jì wa ẹ máa lè sọ wípé ibi báyìí ni mo lọ tó jẹ́ wípé ọ̀rẹ́ màá mi mo bá ẹjọ́ ibo mi mo lè lọ tó jẹ́ wípé. tó bá ti lọ tó bá ti pàdé ọ̀rẹ́ màmá ẹ̀ kọ́. <laughs> ọ̀rẹ́ mélòó mọ́ mi rẹ ni. ok. so hmm. bá ṣe máa ṣe nìyẹn. ok. because ó ní nǹkan tá a máa ń ṣe náà tá a máa ní mobile outreach but nítorí mi ti lè sọ ń sìn ẹ mọ̀ pé ẹ sọ fún wa pé ibi báyìí báyìí lẹ wà. mi mm-hmm. bá ti sọ wípé lọ́jọ́ báyìí o ẹ máa pàdé àwọn tó máa ń wá sí agboolé tó máa mú services wá mm, kárí sọ pé ibi báyìí lè sọ pé tọ̀ ṣùgbọ́n tẹ bá lọ́gàn sí page yẹn tẹ bá send message kátẹ sọ pé ẹ̀rù ń bà yẹn fẹ́ lọ sí health center then a ṣe ìwádìí láti mọ̀ pé ibi tẹ wà yẹn o ọjọ́ wo ló máa ṣe mobile outreach wá sọ̀dọ̀ yín àwa sọ fún yín ẹ̀yin ó lọ bá wọn. ó dà ẹ ṣe à ń bọ̀. ó máa bọ̀ ó máa bọ̀ nílé. gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Olúwa tí wọ́n fẹ́ fi ìmọ̀ kún ìpè Olúwa nínú ayé wọn láti lè ní òye sí i nípa iṣẹ́ ìránṣẹ́ tá a pè wọ́n sí àti iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ Deliverance Ministry láti máa bọ̀ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ Bíbélì tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ ní Christ College of Theology Deliverance and Miracle Ministry tó wà ní one stroke three Elite Road Junction Òkèlàntòrò Abiolawe Abẹ́òkúta ọ̀fẹ́ lowó ilé ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ ó sì ń lọ lọ́wọ́ ní gbogbo òpin ọ̀sẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa lópin ọ̀sẹ̀ yìí tètè máa bọ̀ wá gba fọ́ọ̀mù kí àkókò tó kọjá olùkéde rev ra adébáyọ̀ fún àlàyé síwájú sí i ẹ pè zero seven zero three three three six six six eight six máa bọ̀ wá fi ìmọ̀ kún iṣẹ́ ìránṣẹ́ fún àṣeyọrí ńlá. Yes. tẹ́yìn sì fẹ́ béèrè béèrè zero eight one thirty four eighty two eighty eight seventy four zero eight one three four eight two eight eight seven four náà ni nọ́mbà tẹ́ máa tẹ àtẹ̀ránṣẹ́ orí aago sí láti béèrè ìbéèrè yín ó kì í sábà wojú aago àrí pé aago wa ti ń lọ àlejò mi ẹ kú ìjókòó oh, ẹ kú ohun àtàárọ̀ ó kì tí ẹ wò irú ọ̀dọ́ tó tiẹ̀ wá jẹ́ wípé bóyá ó ti ní oyún rí mm-hmm. tó ti ṣèṣì ní oyún rí tó sì jẹ́ wípé tábà wo irú àwọn ọ̀dọ́ mi wà tó yẹ pé bọ́yìí ti lóyún báyìí ó ti dàbí òpin ayé fún wọn ẹlòmíì ò lè tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ mọ́ irú àmọ̀ràn wo lè lè gba irú àwọn ọ̀dọ́ yìí pàápàá fún ẹlòmíì tó ti jẹ́ pé ó ti lóyún rí tàbí ẹlòmíì tiẹ̀ tí ó báyìí sọ̀rọ̀ báyìí ó ti kò sẹ́ni tí ò lè ṣèṣì tàbí tí nǹkan lè ṣèṣì lọ́wọ́ ẹ̀ ó tiẹ̀ ti wá ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tá a lè irú àmọ̀ràn lẹ lè gbà wọ́n gbarú ọ̀dọ́ bẹ́ẹ̀ tí òfin ní dẹ́kun àti ṣàṣeyọrí wọn láyé àbí láti tẹ̀síwájú bẹ́ẹ̀ ni pé kí n kọrin ló ń ṣe mí ṣe mọ́ mi ní kọrin. <laughs> ẹ kọ́ wọn bá yín gbé. Hmm. nǹkan tẹ́nikẹ́ni bá máa dí ṣùgbọ́n bá máa dà ọwọ́ ẹ̀ ló wà. àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tan níjẹ. pé mo lóyún lénìí àbí ni àwọn òbí wa ṣe máa ń sọ pé mo tálíkà lénìí ò sọ pé mi ní di ọlọ́lá lọ́la. ọlọ́lá lọ́la bẹ́ẹ̀ ni. pé olóyún lénìí ò wá di kò yẹ kó dínà pé o máa di ẹni báyìí báyìí báyìí lọ́la. Mm oyún o máa gbé fún oṣù mẹ́sàn-án wàá tọ́ fún gbogbo ọjọ́ ayé ẹ̀ nítòótọ́ o ṣùgbọ́n bó ṣe ń lóyún yẹn kó máa mọ̀ wípé oyún ló ní òun láìsàn hmm, hmm. oyún ni ọmọ ni bẹ́ẹ̀ni bó tẹ̀ ṣe jẹ́ pé bóyá ò lówó ò ní eléyìí ò ní eléyìí ò ní eléyìí lérò ẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó kàn jẹ́ ni wípé kí ló fẹ́ láyé ẹ̀ hmm. ìwọ ló fẹ́ di drop out ni àbí o fẹ́ di nǹkan míì láyé. Mm wàá wá ṣiṣẹ́ ẹ̀ hmm. nítorí kò sí kò sọ́nà méjì sí kò sí méjì sí wàá ṣiṣẹ́ ẹ̀ ni àwọn mọ́mí àtàwọn dádì àtàwọn school principals ni mo á bẹ̀ tọ́mọ obìnrin wa bá lè lóyún ṣùgbọ́n tàbí tọ́mọ ọkùnrin bá lọ fúnyàn lóyún ẹ jọ ẹ má dì wọ́n dá ẹ bá wọn ká má ẹ má dá wọn dá ẹ bá ẹ tán wọn ok báyìí báyìí báyìí ló ṣe máa ṣe bóyá lọ sí school monday to friday fún wọn um, ṣe báyìí ṣe báyìí ẹ fún wọn ní sọ ẹ fún wọn ní support yẹn pé kàn dín nítorí tó bá dín nǹkan mi lọ́la ògo yín náà ni ẹ má sọ pé à pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ fún ẹ rárá ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó yá ẹ wá kọjá bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ wo um, ìbéèrè kan rèé báwo ni àwọn òbí báwo ló ṣe lè ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ tó ti ń ní ìbálòpọ̀ ìkíní ẹ bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ hmm. ẹ má máa lọ́nà tó máa yé wọn. bẹ́ẹ̀ ni ẹ kọ́ má di ha ìwọ ọmọdé yìí hmm, ẹ má ó ti kọjá pàǹtí àgbẹ̀ mọ́ wọn. kí ni o tiẹ̀ ń jẹ́ kí àwọn ọmọ mi kọ́ lè bá àwọn òbí wọn sọ̀rọ̀ o. ṣèbẹ́ yìí lẹ sọ pé táwọn òbí bá ti lè mọ̀ mm-hmm, àbí mm-hmm. ẹ wá bá wọn sọ̀rọ̀ ní ìyá àtọmọ ní ti tòótọ́ ọmọ mi. Mm -hmm má wulẹ̀ sọ fún mi pé o ti ṣe kí ni mo ti mọ̀ bóyá mo ti rí èéfín àbí mo ti mọ̀ <laughs> mo wá jẹ́ kí n gbé ẹ lọ sí health kí ló ń lò ṣó ń lo uh, rọ́bà ìdáàbòbò kí n ṣó ti gba ìfètòsọ́mọ bíbí láti dènà oyún tí o ti fẹ́ àbí ṣó ti fẹ́ lóyún sìn hmm. àbí ṣó nítorí àwọn fámìlì kan máa sọ pé kọkùnrin tó lè fẹ́ obìnrin ó gbọ́dọ̀ ti lóyún hmm, so lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa jẹ́ pé nǹkan tóbìnrin ń gbìyànjú láti ṣe ìyẹn tàbí tọkùnrin so kí ìyá béèrè kí bàbá béèrè kí ni ìdí tó ṣe kí ló fẹ́ gan tó bá di pé ah dádì mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n mi ì tí ì fẹ́ lóyún sìn ah mọ́mì dádì health center ló kàn. Hmm ká ètè mú wọn lọ ká má wò pé ah, kí ni ah, ó ti kéré jù ṣé kò ní ní òǹkóhun ní kọkúkọ. kò ń ṣe ìkọkúkọ mhm. ṣùgbọ́n nǹkan tí ọmọ ti ń ṣe tó ti sọ fún yín pòun máa ṣe mm. then ó ti di méjì áìdá kẹfí sílẹ̀ kó máa ṣe lọ nǹkan tó bá dẹ̀ rí ń bẹ̀ òun ni hmm. ṣùgbọ́n tẹ sọ wípé òkè o wá lọ sí health center kọ́kọ́ ẹ bó ṣe máa má ba ilé ọjọ́ ọ̀la ẹ jẹ́ ẹ̀rí ka tiẹ̀ wá wò ṣẹ̀wọ̀n pé lóòótọ́ tá a bá ní tanra wa lóòótọ́ a máa ń tanra wa nígbà míì irú àwọn ọ̀dọ́ tí ò fẹ́ tan àwọn òbí ẹ̀ lóòótọ́ tó wo pé èmi o gẹ́gẹ́ èèyàn kan òun mo fẹ́ mo pé mi ò ní súnmọ́ ọkùnrin tàbí ṣe ohunkóhun ó di ìgbà tí mo bá ṣe ìgbéyàwó ṣẹ̀wọ̀n pa àṣẹ ni lóòótọ́ bá sọ ní sí fáwọn ọkùnrin pé ah a ṣe náà virgins náà a ṣe náà òun ni láì ẹni bo ọ ti kọ́ sódò tipẹ́tipẹ́ no no no no no àní ọkùnrin kan pàápàá ẹ̀hẹ́n so but kí ni nǹkan tí a lè like irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́ lè sọ fún wọn. number one ẹ tọ́jú ara yín kẹ́ ẹ má lọ kó sí ọ̀rẹ́kọ̀rẹ́ mm-hmm. ẹ má máa sọ̀rọ̀ yín fọ̀rẹ́ mm. tí bá ti tí bá sọ̀rọ̀ ẹ ẹ ó ti yé yín mm. nítorí a ti rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọ̀rẹ́ wọn ló lọ kó bá wọn hmm. ló lọ sọ fẹ́yàn kan pé àìwọ lọ fi tipá lo ọmọ yẹn nítorí pé kò tí ì mọ ọkùnrin rí tàbí kò tí ì mọ obìnrin rí so ní ẹ̀kíní ẹ kọ́kọ́ tọ́jú ara yín ní ẹ̀kejì ẹ gbìyànjú láti máa wo láti máa wo àwọn nǹkan tó máa jẹ́ pé kó máa jẹ́ kí ara yín kó máa jẹ́ kó dìde mm. ẹ má máa wo pornography àwọn pornography movies or pictures mm, exactly àwọn nǹkan tó lè fa àwọn nǹkan yìí tó máa mú kó ètè dé mm, ẹ má wo ẹ jìnnà sí bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ má bínú àkókò yẹn ó ti ń sáré lọ wọn ìbéèrè kan sáré wọlé sí i ọ̀nà àwọn ní ọ̀rẹ́ kan torí pé ó ti ṣe ìfètòsọ́mọ bíbí àwọn ni ní gbogbo ìgbà ni ó máa ń ní ló máa ń wù kó máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin ó ní kí ló dé tí eléyìí fi rí bẹ́ẹ̀ láti pàṣẹkẹ́ ṣe ṣó ti ṣó kọ́ ni in the first place. ọ̀rẹ́ wa ń pa ṣẹ́kẹ́ yẹ either kí wọ́n máa mú òótọ́ àbí kọ́ ẹ̀ má sòótọ́ fún ẹ. nítorí wípé kò sí family planning kankan kò hmm. sí contraceptive téèyàn bá lò tó máa jẹ́ pé wípé kára èèyàn máa dìde ok bí kò máa rọkùnrin kó rọkùnrin àbí kò rí opposite sex. pé àdènà oyún ò kì í ṣe pé hmm. kí la máa pe àwọn èmi ní viagra nǹkan yẹn. ẹ máa ẹ máa sọ wọn yàtọ̀ wọn yàtọ̀ ó yàtọ̀ tó síra wọn. men so either pé ọ̀rẹ́ yín tẹ́lẹ̀ ó ti ní àwọn urges yẹn tó jẹ́ pé ó ń dì í mú nítorí pé ẹ̀rù ń bà either kó jẹ́ yẹn ni àbí wípé right from time bó ṣe rí nìyẹn tó jẹ́ pé hmm. ẹ̀yin ni ẹ mọ̀ ṣùgbọ́n kò ń ṣe pé ó fètò sí ọmọ bíbí ló fà. ẹ ṣe ní ṣókí ẹ bá mi gbà wọn aráalé ní ìyànjú ká lè máa lọ. tọ ẹ̀yin aráalé ẹ ṣe gan tẹ́ gbọ́ wa o ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín ẹ dákun tẹ́ bá ti mọ ọkùnrin tẹ́ bá ti mọ obìnrin ẹ lọ sí health center ẹ má lọ gboyún kẹsàn pé ẹ fẹ́ ṣe Ọlọ́run ní jẹ́ ká fọwọ́ wa para wa ká ṣera wa ẹ dákun. ẹ ṣe mọ wo òun náà láti gbọ́ ìyá dúpẹ́ ọlọ́run fún àṣeyọrí ètò ìlera lójú tòní mú mọ́ tí ẹ̀ ń jọ ìyẹn gan ẹ ṣí gbogbo ẹ̀yin tẹ́ ti àtẹnusí lórí aago tẹ́ tẹ́ wọlé ẹ̀yin tó dẹ́ kàn give àwọn opinions kan ni àwọn nǹkan tẹ́ ẹ feel ẹ̀ àti kà síta náà fún gbogbo aráalé láti gbọ́ àti fún àlejò wa wọn kó gbogbo tá a ti sọ nípa ẹ̀ lórí a ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ má bu ẹnu fún àwọn òbí yín ẹ̀yin òbí ẹ má bu ẹnu fún àwọn ọmọ yín ẹ jẹ́ ká pè wọ́n kó sọ́mọ tó kéré jù ọmọ tó bá ti di pé ti wọ púbátì àbí ṣé púbátì ni tó bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn nǹkan oṣù tó ti ń ṣe nǹkan ọmọbìnrin ẹ jẹ́ ká tètè mú wọn mọ́ra kó ṣe pé yà ń kọ́ wọn ní kókó ẹ jẹ́ ká jẹ́ kọ́ mọ àwọn tó tọ́ àti ohun tó yẹ kí a lè avoid gbogbo nǹkan tó ń jẹ́ bóyá èèyàn lọ ń ọjọ́ iwájú ẹ̀dẹ́ kí a gbìyànjú láti ṣe family planning ká kó wọn bọ́ tí ń lo contraceptive ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. ẹ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò tòní zero eight one thirty four eighty two eighty eight seventy four náà ni nọ́mbà tí ẹ máa pè sí láti béèrè béèrè tàbí ìpolówó ọjà. ọpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ kúkú títí lọ́dún mẹ́ta tó máa pàdé ire o. mọ́rùkù pípàdé kí rédíò yìí kópa sọ̀rọ̀ mọ́ bàbá mi ẹ má bínú ọwọ́ mi rè táàpù rẹ̀ tó ti gbàgbé pé dédé ìgbà yẹn bá ti ní kó bá bá mi túnu rédíò pé Family FM rẹ kó máa túnu rẹ̀ sí ni. máa wà máa lá túnu rẹ̀ lẹ́sẹ̀yìn. mọ̀rúfù ó ti gbàgbé pé sàpàlà yàtọ̀ sí ṣàwà máa ná. òótọ́ wa Family FM eighty eight point five dédé ètò wọn rè ń ta lẹ́nu ẹ má da òtún rẹ̀. èyí ni láti pe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Olúwa tí wọ́n fẹ́ fi ìmọ̀ kún ìpè Olúwa nínú ayé wọn láti lè ní òye sí i. náà la máa mú wá fọ́lọ́wọ́n ọba ọba tó pa wá mọ́ ọba tó ń dá wa sí tó tún jẹ́ ká tún rí sátidé tó kẹ́yìn tó tún ṣe ọjọ́ tó kẹ́yìn nínú oṣù february ìyẹn oṣù kejì ọdún two thousand and twenty a ti bẹ̀rẹ̀ náà nìyẹn a tún ti ń lọ náà nìyẹn ọba tí ò jẹ́ kí àkàsọ̀ kínní kó yẹ̀ mú èmi àti yín lẹ́sẹ̀ tí ò sì jẹ́ kí àkàsọ̀ kejì kó yẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ ah agùn lágùnyè ẹ̀ a tún máa dásẹ̀ lé àkàsọ̀ kẹta lọ́la lágbára ọlọ́run kò ní yẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ìlera lójú tirẹ̀ ni olúwa láti gbé wa lékè gbogbo àwọn ọ̀tá tó ti wù mo kí gbogbo yín ní gbogbo bí tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ ohùn mi wípé a kú sátidé òní a kú òpin oṣù àbí <laughs> òpin oṣù kejì nínú ọdún two thousand and twenty mo ti kí wa pa kí a kú ọdún líṣàbí tòní báwo ni iṣẹ́ ẹ lọ líṣàbí <laughs> <laughs> ìgbà tí mo tiẹ̀ ń bọ̀ mo rí oríṣiríṣi àwọn èèyàn tó ṣáà ṣẹ́yìn náà lọ líṣàbí ṣẹ́ ẹ má sọ <laughs> ètè lọ gbé olùṣàbí o <laughs> sodiq gan mo tiẹ̀ ti rò kó máa lọ gbé àwọn kò lọ kò sẹ̀yìn kò sí wàhálà. Margaret Bassey Kazeem atọ́kùn ètò ìlera lójú èmi ìlú ta tẹ̀dó sórí òkè tí ò gbọ́dọ̀ farasin ọgbìn bí olóhùn yín apèdèfẹ̀yọ̀ àfínjú ẹ̀dá abaraṣẹ́wà bí egbin adèdè tí mídèédú náà ló ń kéyìn káàbọ̀ sórí ètò ìlera lójú tó ń gorí afẹ́fẹ́ ní family eighty eight point five fm ní ìlú abẹ́òkúta níbẹ̀ la ti ń ṣe kíni la ti ń gbé gbogbo ohun yẹn gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera wa gbogbo nǹkan tó lè jẹ́ kí mọ̀lẹ́bí kó wà ní àlàáfíà níbẹ̀ la ti ń gbé jáde fún ẹ̀yin ènìyàn ká gbádùn ara wa lórí ètò ìlera lójú tòní ẹwọ ẹdẹ kì í jẹ ayín tán èmi nìkan kọ́ ni mo wà lórí ètò tòní torí kókó tá a fẹ́ gbé yẹ̀wò lónìí à ó kàn gbogbo wa ẹ̀yin màmá ẹ̀yin bàbá tó jẹ́ wípé ẹ̀yin nìkan lè máa ń dá gbọ́ ètò yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀yin ọ̀dọ́ ó yá mo ṣàmọ̀ pé ẹ̀yin náà ṣàmà ń gbóná ó yẹ ẹ máa bọ̀ ẹ̀yin mọ́mì at least thank God irú òní yìí báyìí òní environmental níṣàbídè so ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń lọ sí anywhere even àwọn tó ti ẹ̀ jẹ́ oníṣẹ́ àdáni gan pàápàá wọ́n ń lọ bí iṣẹ́ so ó yá ẹ bá mi pé gbogbo àwọn sisters àwọn brothers gbogbo wa ẹ jẹ́ ká pera wa jọ lónìí torí kókó tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ìlera lódì tòní ó ní ṣe pàápàá pàápàá jùlọ ó ní ṣe pẹ̀lú àwa ọ̀dọ́ ẹ wo ó kàn wá ní gbogbogbò ẹ kú kalẹ̀. on the other side. That's what I thought before I took the ride. I burned my bridges, so I never look back. But if I had known the life I was searching for, was looking me right in the eye, oh, if I bá ẹ o. Ire ń bẹ nílé o, ire ayọ̀. Ó tún ti wá wọ́n sí yín náà nìyẹn wípé kẹ́ ẹ máa bọ̀. Ẹ dẹ̀ ṣe pé náà ti gbọ́ràn sí lẹ́nu. Ire pè yín, ẹ ṣe tẹ̀ wá gbáre mú. Ẹ lónìí lórí ètò ìlera lójú tòní láì fi àkókò wa ṣòfò nítorí ibi tá à ń lọ. Ó pọ̀ díẹ̀ lónìí. Èmi nìkan kọ́ ni mo wà lórí ètò lónìí. Èmi àti onímọ̀ ìjìnlẹ̀ tó mọ̀ dáadáa nípa kókó tá a fẹ́ mú wá lónìí lájọ wà lórí ètò tá a bá ti dápọ̀ abẹ́yẹn màá máa sọ orúkọ wọn màá máa sọ fún wa. ṣé àwọn pé láwùjọ tá a wà yìí ní orílẹ̀-èdè tá a wà yìí ní àsìkò tá a wà yìí ipa pàtàkì ipa tó ṣe kókó náà ni àwọn ọ̀dọ́ ń kó láwùjọ wa kódà lórí bí àtẹ̀bí population wa tiẹ̀ ṣe rí lórí bí a ṣe pọ̀ tó iye wa bá a ṣe wà lórílẹ̀-èdè yìí àti pàápàá jùlọ lórí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí àwọn ọ̀dọ́ ọmọ ń kọrin kan nígbà táwọn kékeré pé parents listen to your children we are the leaders of tomorrow so àwa ọ̀dọ́ àwa ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí bí a bá sì ṣe rìnrìn wa àwọn nǹkan tí a bá yàn láàyò irú ìgbésẹ̀ tá a bá gbé irú ìgbé ayé tá a bá gbé gbogbo ẹ̀ pátápátá ó ní ṣe pẹ̀lú nǹkan tórílẹ̀-èdè yìí máa dà lọ́la léyìí tó túmọ̀ sí pé a ní láti yàn níbi tó dára a ní láti yan ohun tó tọ́ àti ohun tó yẹ pàápàá àwa ọ̀dọ́ pàápàá jùlọ lórí ìbísí wa ìyẹn reproductive health wa lórí ìbísí wa àwa ọ̀dọ́ pàápàá jùlọ tẹ́ bá wo ayé ìsìn oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ a máa gbọ́ nípa a ní à ó kàn lóyún òjijì ni o báwo ló ṣe ṣe ẹlòmíì àti ẹni kò tí ẹ yé mi mo ṣáà ti ah ṣé o ti ṣetán láti ni ah ẹ mi mi tí ì ṣetán mo kàn rí bẹ́ẹ̀ náà ni nípa irú àwọn nǹkan báyìí oríṣiríṣi nǹkan sì ló ti ṣẹlẹ̀ àmọ́ ẹ ẹ wọ́n sọ wípé ẹni tí ó mèdè àyàn òun ló mú ọ̀pá ẹ̀ òun ló mú un lọ́wọ́ ẹ ẹni tó wá máa mú ọ̀pá ẹ̀ lọ́wọ́ báyìí ó ti wà lórí ètò lónìí torí náà ni mo ṣe ń fi àsìkò yìí láti kí àlejò wa káàbọ̀ sórí ètò yìí àlejò wa tí wọ́n jẹ́ aṣojú LP tí bá sọ nípa aṣojú LP ìyẹn life planning for adolescents and youth òun náà ni LP ló túmọ̀ sí orúkọ ẹni tí ń ṣe arábìnrin mo dúpẹ́ kúkú ẹ̀hẹ́ mo ṣáà try <laughs> ẹ káàbọ̀ máa. ẹ ká yes ma ẹ káàárọ̀ ma. àlejò mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ tá a bá sọ nípa ọ̀dọ́ àwọn wo gan la ń pè ní ọ̀dọ́. ẹ káàárọ̀ hmm, ẹ ṣe tẹ pè wá pé ká wá síbí. ẹ̀yin náà ẹ ṣe tẹ wá. <laughs> àwọn ọ̀dọ́ ni àwọn èèyàn tó wà láàárín um, the ages of fifteen to thirty. ok ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ọdún thirty. ok ìyẹn àwọn ọ̀dọ́ nìyẹn àbí. bẹ́ẹ̀ni. ok. okay tẹ́ bá ń sọ nípa àwọn ọ̀dọ́ yìí gẹ́gẹ́ bí mo tọ́lẹ̀ kan pé wọ́n máa ń sọ pé àwọn ọ̀dọ́ o àwọn ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè o àwọn ni ògo orílẹ̀-èdè o báwo ni àwọn ọ̀dọ́ báwo láti ẹ̀ ṣe lè dáàbò bo ògo wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí a ò ní fi tàfàlà tàbí kàkan tí ẹ̀ ṣe bí ò ṣe yẹ àti bí ò ti tọ́ tó lè fi ní ipa búburú lórí ọjọ́ ọ̀la wa. ẹ ṣe fún ìbéèrè tẹ̀bí mi yẹn náà nígbà tá a sọ wípé ògo àwọn ògo ọjọ́ ọ̀la ogun ọjọ́ ọ̀la ìnáwó ọ̀dọ́ ṣàgbà wípé ẹni ni ogun yẹn ti bẹ̀rẹ̀ hmm. nítorí wípé wọ́n sọ wípé nǹkan tá a bá ṣe lénìí hmm. la máa bá lọ́la nǹkan tá a bá fẹ́ rí lọ́la hmm. a gbọ́dọ̀ ṣe é sílẹ̀ lénìí so ogun yẹn basically ni wípé àwọn nǹkan tá à ń ṣe lénìí ó gbọ́dọ̀ jẹ́ pé ọ̀la tá fẹ́ rí là ń ṣe lénìí. Hmm. Hmm. bá ṣe lè tọ́jú ògo wa hmm. bí ìyọ̀dọ́ nìyẹn ìtọ́ ìmọ̀ ṣe sọ wípé ògo tá à ń sọ yẹn kò ń ṣọ̀la hmm. èní ni ó ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ báyìí kọ́ńtẹ̀ tó bí wa ni ṣùgbọ́n ìyẹn ò sí lọ́wọ́ tiwa èyí tó wà lọ́wọ́ wa ni wípé mi ṣe ń jí lẹ́nìí kí ni mo fẹ́ ṣe ibi tí mo ti máa ń kúrò mí báyìí sìn ibo mo fẹ́ lọ kí mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe yẹn ipa wo ló kó nínú ọ̀la tí mo fẹ́ rí ó dáa ẹ ṣeun fún àǹfààní ẹ̀ tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ orí ètò ìlera lójú náà la wà á ní lọ gbọ́ orin púpọ̀ púpọ̀ púpọ̀ lónìí nítorí àkókò àmúfẹ́ ká lè sọ gbogbo àwọn kíní dáadáa kó lè yé gbogbo ayé kéyéké bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè lórí kókó yìí zero eight one thirty four eighty two eighty eight seventy four oh eight one three four eight two eight eight seven four náà ní nọ́mbà tẹ́ máa ti àtẹ̀rùn oṣù orí aago sí láti béèrè ìbéèrè yín ẹ ṣé àlejò mi gẹ́gẹ́ bí a ti ń bá lọ ẹ sọ wípé láti òní ni ọjọ́ ọ̀la yẹn ti bẹ̀rẹ̀ láti ní láti máa ṣètò gbogbo àwọn bọ́jọ́ ọ̀la wa yóò ṣe rí mhm. èyí tó túmọ̀ sí pé bóyá ọmọ tó fẹ́ kàwé kó ìtẹ̀múwé yẹn kà lójú páálí kí wàá ní irú àwọn nǹkan tó jẹ́ wípé àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ tá a jẹ́ ògo ẹ̀yìnwá ọ̀la kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe irú àwọn ìgbésẹ̀ wo la gbọ́dọ̀ gbé káàtì ẹ̀ náà fẹ́ yàn o báwo ló ṣe jẹ́ káàyàn bí ọ̀dọ́ àwọn ọkọ máa ń sọ Yorùbá kan pé ṣí ọpọlọ ẹlẹ̀ báwo ló yẹ ká ṣí ọpọlọ wálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó máa fi lè wúlò fún ayé àwa fún mọ̀lẹ́bí wa pàápàá àti fún orílẹ̀-èdè. ẹ ṣe náà tá bá sọ pé a fẹ́ ṣí orí wa lẹ̀ hmm. kí là ń ṣe sí hmm. nítorí bóyá ẹ gbà bóyá ẹ kọ̀ bá ṣe wà báyìí orí wa wà ń ṣiṣi hmm. ìbéèrè tó kàn wá ń ni wípé kí là ń ṣe sí. Hmm. ṣáàṣì sí ìwé ọ̀ ṣáàṣì sí àwọn ìwà tí ò dáa ṣáàṣì sí àwọn ọ̀rẹ́ tí ò dáa hmm. sáwọn influences tí ò dáa hmm. àwọn nǹkan tó lè kó bá yé èèyàn bẹ́ẹ̀ ni ibi tí ìyàtọ̀ yẹn fi jáde nìyẹn so tá a bá sọ pé òkè o a fẹ́ tọ́jú ògo ọ̀la wa nǹkan bíi life planning ó wà mm. important pé ká ṣí orí wa sí. ká ṣí orí wa lẹ̀ sí i. bẹ́ẹ̀ni mm, ó ní ká ṣí brain wa o. bẹ́ẹ̀ni a ti ń sọ life planning a ti ń sọ life planning a dẹ̀ túmọ̀ ẹ̀ fún àwọn èèyàn mm-hmm. wa ń lé. méjì fẹ́ béèrè lọ́wọ́ yín náà pé tá a sọ nípa life planning kí ni life planning yẹn gbogbo <laughs> at least láti life planning um, kí ni lẹ ti wá so yá. Yeah. Mm -hmm. life planning ẹ jẹ́ àkọ́kọ́ pin life ìyẹn ayé ayé planning ìyẹn ni pé ètò nǹkan. Mm life planning yẹn dẹ̀ tá a bá wá sọ pé a fẹ́ fẹ́ra wọn bíi tọkọtaya lọ́rọ̀ kan ó di wípé bá ṣe ń ṣe ètò ayé wa. Hmm. life planning mean wípé òkè o mo fẹ́ di lọ́ọ̀yà lẹ́ni kí ni mo gbọ́dọ̀ ṣe láti di lọ́ọ̀yà lọ. mo fẹ́ di doctor kí ni mo láti ṣe mo fẹ́ di entertainer mo fẹ́ di bíi aunty Margaret mo fẹ́ wà lórí radio station kí ni mo gbọ́dọ̀ ṣe. mo fẹ́ ríbi bí àǹtí dúpẹ́. <laughs> okay. so life nǹkan tí life planning mean nìyẹn ó pín sí ètò tó pọ̀ hmm. ó pín sí bá ṣe máa tọ́jú ara pé ká má lọ ṣubú sí nǹkan tá à ń pè ní oyún Hmm. oyún tí yóò lè rò tẹ́lẹ̀ tí yóò tiẹ̀ ní ètò tí yóò tiẹ̀ sínú ètò ìrìn àjò ayé èèyàn rárá. ìtorí ẹ̀ mo sọ pé ká má lọ ṣubú sí bí hmm. àwọn àǹtí wa kan tó ṣubú sí last year hmm. tó sọ pé they fell in pregnant àfẹ́ yẹn. ó sọ́túnmọ̀ sí wípé ká má lọ fọ́mọ lóyún gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin kí èèyàn lọ di baálé ilé àìròtẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ó sọ túmọ̀ sí wípé bí ọkùnrin kó mọ̀ yàtọ̀ láàrin bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ àti rárá mi nífẹ̀ẹ́ rẹ̀ hmm. kó má lọ di wípé a lọ fọwọ́ kan obìnrin tó sọ pé kó má fọwọ́ kan òun kó má lọ di ẹlẹ́wọ̀n. Hmm, hmm. bẹ́ẹ̀ nìyẹn náà tún wà o torí lè tún dárin àjọ ayé ẹlòmíì rú. bẹ́ẹ̀ ni so life planning pín sí oríṣiríṣi ọ̀nà púpọ̀. ó dáa ẹ ṣí mà nítorí àkókò wa ó dẹ ká tún fẹ́ lójú jù báyìí lọ ṣùgbọ́n ẹ dẹ́ kára máa mú ní ṣókí ṣókí ṣókí ṣókí ẹ̀yin ará alẹ́ mo ṣàmọ̀ pé ó ń yé yín bẹ̀yẹn bá a ṣe ń ba lọ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ká wá wò àlejò mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló jẹ́ wípé gẹ́gẹ́ bí àwọn ìwádìí tá a ṣe a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti wọ́n ti da ìrìn àjò ayé wọn rú ẹlòmíì mọ̀ ọ̀mọ̀ ẹlòmíì kò sí báyìí máa mọ̀ mọ̀ ọ̀nà kò sẹ́ni tó máa mọ̀ pé kò da ìrìn àjò ayé ẹ̀rú ṣùgbọ́n láì rò tẹ́lẹ̀ ìrìn àjò ayé ẹlòmíì ti dàrú ètò gidi tó ṣe fún ara ẹ̀ ẹlòmíì ní ètò àwọn kan wà tó jẹ́ pé ọ̀tí ẹ̀ ní ètò gbogbo tí wọ́n ṣà pé ká ṣáà ti sùn ká sùn ká di enterprises ká jẹun ká wọṣọ ká ṣe big boy ká ṣe big girl kọ́ ṣáà rí pé mo fáyìn gbogbo ẹ̀ náà nìyẹn kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú àní fiṣẹ́ ọjọ́la àwa máa ba náà ni ẹ̀mí wọn á gùn àní kú and ayé ti kọjá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló jẹ́ wípé àwọn oyún àìròtẹ́lẹ̀ ni ẹlòmíì gbé ẹlòmíì ní òjijì lẹ́kọ̀ọ́ máa di ó máa di dádì á bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn ojúṣe tó bá dẹ̀ títí tó bá ti di dádì bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí ọlọ́run báwo ló sì ṣe fẹ́ báwo ló sì ṣe fẹ́ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe báwo la ṣe lè dáàbò bo àwọn ọ̀dọ́ báwo la ṣe lè yọ àwọn ọ̀dọ́ kúrò nínú bíbọ́ tàbí ṣíṣubú sínú níní oyún àìròtẹ́lẹ̀ tó lè ba gbogbo àwọn ètò wọn jẹ́ láyé. àhá ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn ó le díẹ̀. Ah, ó dẹ̀ tún easy díẹ̀. <laughs> okay náà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ nípa pé ọ̀rọ̀ ìbálòpọ̀ hmm. ó jọ̀rọ̀ tó máa ń fẹ́ wúwo hmm. láwùjọ nítorí pé àwọn òbí ò kì í fẹ́ gbọ́. Hmm. àbí ọ̀ máa fẹ́ sọ. wọn kì wọn dẹ̀ kì í fẹ́ gbọ́ wọn dẹ̀ kì í fẹ́ sọ wọn dẹ̀ kì fẹ́ kẹ́lòmíì tún sọ. nítorí pé a máa ń parọ́ fúnra wa pé àwọn ọmọ wọn ò nǹkan kan ọmọ ọmọ mẹ́wàá mẹ́wàá kẹ twenty four. <laughs> ẹ wo a sọ pé ká fọwọ́rẹ́ ká ṣe ń kíá ká ṣe ń kọ́mọ́kọ́mọ́ mm, nítorí àkókò wa ti ń mm. sá lọ. a sọ wípé nínú orílẹ̀-èdè wa ń sìn tá a bá pín gbogbo wa sí mẹ́ta mm. odindi nǹkan ni àwọn ọ̀dọ́ bá ṣe sọ pé àpọ̀ tó yìí odindi ìdá kan hmm. ló jẹ́ pé ọ̀dọ́ nìkan hmm. we are one third of the Nigerian population thirty six point five million Nigerians hmm. and wọ́n àti ẹ̀ pé gbogbo thirteen year old. that's just children aged ten to twenty-five péré. Okay. According to our statistics now, over 4.7 million Nigerians aged 15 to 19 are currently sexually active. Hmm. ni wọ́n ti ni wọ́n ti lè ṣe iṣẹ́. kò ń ṣe pé ni wọ́n ti lè ṣe iṣẹ́. ni wọ́n ti eh, uh-huh. hmm. ni wọ́n ti ń ṣe iṣẹ́ fifteen to nineteen hmm. àti sọ twenty àti hmm. ah, sọ twenty one àti hmm, ah, sọ dé thirty. fifteen yẹn tabajẹ o fifteen yẹn o ti ń wọ bí ọmọ secondary school o ti ń bẹ́ẹ̀ lómi secondary school. bẹ́ẹ̀ni wọ àwọn ọmọ bíi tó ti ń wọ higher institution. bẹ́ẹ̀ni hmm. náà tá a bá sọ wípé àwọn four point seven million ẹ kàn wo nọ́mbà yẹn bó ṣe bàyàn lẹ́rù. a dẹ̀ wá ń sọ wípé wọn kì í ṣe wọn ò mọ nǹkan kan láì mọ̀ wípé wọ́n ti ń ṣe mẹ́wàá wọ́n ń ṣe ju bẹ́ẹ̀ lọ hmm. àwa òbí ó ti di kókó pé a gbọ́dọ̀ máa sọ fún àwọn ọmọ wa wípé ìbálòpọ̀ o nǹkan tó jẹ́ lélẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ìyẹn sex education bẹ́ẹ̀ ni hmm. àwọn òbí wa sex education tẹ máa ń sọ yẹn èyí ò náà pé díẹ̀ nú ẹ̀ ò kí ń jò tọ́. in fact kò sí ẹ̀ tí ó máa ń yí ọmọ mi gan. èyí tí n bá bọ̀ tán sí wọ́n lè lọ nàyàn. ẹ má ò rí ọ̀lẹ́ wọ́n ní <laughs> tọkùnrin bá fọ ọkọ ẹ̀ ó doyún nìyẹn <laughs> ah, ah, ìró <laughs> obìnrin á dẹ̀ máa lọ skul á kọ́kọ́ máa sá fọkùnrin ṣùgbọ́n tọkùnrin kan bá fọwọ́ kàn nǹkan kan ò ṣẹlẹ̀ ah, mi lóyún náà mi lóyún kí ni mọ́mi wá ń sọ. àwa hmm. di wípé tíyà àti bàbá bá sọ nǹkan mi lọ́jọ́ mi. ọmọ yìí ní gbàgbọ́. ẹ gbà. Hmm, hmm, tọ́mọ ò bá lè sọ fún ìyá tí ò bá lè sọ fún bàbá pé báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ o mm. tó bá ti rí pé òun ò lè trust wọn mm. kí ẹ rò pé fà nìyẹn òun hmm. máa lọ sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ hmm. tó jẹ́ wípé same level ni wọ́n hmm. àbí kó lọ sọ fún àwọn àǹtí yẹn àwọn òǹkú yẹn tó wà neighborhood tí wọ́n tó bá lọ́kì lọ́ máa rí nǹkan ṣe most of them wọn kì í really ní nǹkan ṣe advice tó máa fún àwọn ọmọ yẹn kò kí n really dá. ok kí ni ká wá ṣe number one káwọn òbí bẹ̀rẹ̀ sí ní sòótọ́. kí máa sòótọ́. bó ṣe le tó. ṣé kọ́ là mọ́lẹ̀ bó ṣe rí gangan ni. gbàgán gbàgán. bẹ́ẹ̀ ni. Hmm. mo tiẹ̀ mọ ọmọ kan tó jẹ́ wípé ọmọ kékeré ni ọmọ kékeré obìnrin ó máa ìyá ẹ̀ kò ń jẹ́ kí ọkùnrin kankan bóyá kọ́ ni bóyá ó bóyá ó lọ sí ó ṣe ìgbọ̀nsẹ̀ ó wá fẹ́ tún ara ẹ̀ ṣe kò ń jẹ́ kí ó máa sọ pé don't let anybody touch you don't let anybody clean for you except me or your sister not even your daddy or uncle something so irú ọmọ yẹn bóyá ó fẹ́ lọ ó fẹ́ lọ tọ̀ lásán tẹ̀bọ́ tọkùnrin bá wà ń bẹ ó máa ní ah leave this place jọ i want to wee wee and tí ó bá dé pé irú ọkùnrin tí ò lè bá sọ̀rọ̀ ó máa kúrò ńbẹ̀ ẹ lè ẹ ọkùnrin rẹ̀ lóun fẹ́ fọwọ́ kàn báyìí pé ẹ imagine láti ru kékeré bẹ́yẹn. unnecessary. Mm-hmm. láti kékeré yẹ ká ti máa pe private part ní orúkọ tó jẹ́. tó ń jẹ́ fún ọmọ. tó ń jẹ́ fún ọmọ. Hmm. case kan wà tó wá last year. okay a little girl bí ọmọ ọdún márùn she was sexually molested okay. by her class teacher hmm. class, class teacher, teacher school bẹ́ẹ̀ni hmm. ìgbà tọ́mọ yẹn máa máa try láti report pé báyìí báyìí ló ń ṣẹlẹ̀ ó kàn ní the uncle was touching my biscuit. biscuit biscuit báwo because nǹkan tó pè é fún lẹ́nìyẹn ìpapọ̀ ni biscuit. Hmm. ṣóyè yìí hmm. so even bọ́mọ yẹn ṣe ń report everybody kàn rò pé bóyá biscuit kò yé anybody. Hmm. Hmm ìgbà tó máa realize nǹkan tó ń ṣẹlẹ̀ ah ọ̀rọ̀ yẹn burú hmm. ṣùgbọ́n ká ní pé wọ́n ti pè é lọ́rọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni tọmọ yẹn tiẹ̀ ti ní òye the first person tẹ́ni yẹn bá tọmọ yẹn bá ti sọ fún a ti mọ̀ wípé ah nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ hmm, hmm. ọ̀rọ̀ tí wọ́n bàjẹ́ kó tó ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ni ṣebí Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ọlọ́run ló dá gbogbo ara wa a ṣe sọ wípé eh, ibi kan inú ara wa ò da ṣàwọn sọ pé Ọlọ́run ò ṣe dáadáa tó ni a gbọ́dọ̀ pé bọ́lọ́run ṣe pé pẹ̀lú ògo tọ́lọ́run fi pé. tó fi síbẹ̀. so that táwọn ọmọ bá fẹ́ sọ pé báyìí báyìí ló ṣẹlẹ̀ wọ́n lè sọ á lè yé anybody tó bá gbọ́. Hmm. táwọn bá sọ pé uncle don't touch my breast then ẹ má fọ ọkọ mi lọ́yàn nìyẹn but uncle don't touch my àgbálùmọ̀ kí ni àgbálùmọ̀. ọsàn ni <laughs> à didn't know. I already had the answers. No, I didn't know. kẹ́yìn náà fọkàn bá ètò yẹn lọ bẹ́yẹn ẹ sì ti ń ẹ ti ń kàn wọ́n kankan hmm, àwọn òbí àwọn òbí kìíní yẹn kàn wá gan ẹ ti rí àfi sùúrù nọ́mbà náà ni ẹ máa tẹ àtẹnusọ rẹ àgọ síbi ẹ fẹ́ béèrè béèrè zero eight one thirty four eighty two eighty eight seventy four oh eight one three four eight two eight eight seven four Mems, mẹ́sẹ̀gì ni o ẹjọ́ ẹ máa pè wọlé torí ọlọ́run àlejò mi à ń sọ nípa àwọn ọ̀nà tí a lè fi dáàbò bo àwọn ọ̀dọ́ tá a lè fi ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ tí wọn ò fi ní bọ́ sínú tàbí ṣubú sínú níní oyún tí wọn ò lérò ẹ ṣe ń sọ àwọn pọ́ìntì yẹn lọ́wọ́ ẹyọ kan lè ṣe sọ fún wa nípa àwọn òbí ó dá ní on the part of àwọn ọ̀dọ́ fúnra ara wọn báwo ló ṣe lè ra wọn lọ́wọ́ mm-hmm. àbí kí n béèrè báyìí torí àkókò wa ó ní ìwọ́n tó máa ń pè ní contraceptive mo dẹ̀ ń pẹ́ mọ̀ nípa ẹ̀ dáadáa ìyẹn àwọn oògùn tó máa ń lò tàbí àwọn ọ̀nà tá a lè gbà láti yẹra fún oyún tí a ò lérò tẹ́lẹ̀ tàbí tí a ò ṣe ètò fún ǹjẹ́ tilẹ̀ rò pé a lè ní kí àwọn ọ̀dọ́ láti irú ọmọ ọdún tẹ́ sọ yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa lo kíni ṣé ó tọ́ ṣó lẹ́tọ̀ọ́ fáwọn ọ̀dọ́ láti máa lò ó àbí kò lẹ́tọ̀ọ́ fún wọn láti máa lò and ṣó lẹ́tọ̀ọ́ fáwọn òbí wọn láti ẹ̀tì ní ẹ̀yin ọmọ mi o ẹ máa lo ẹ̀ẹ́dẹ́ka ẹ̀ẹ́yà ẹ̀ẹ́dẹ́jà lọ sí ilé ìwòsàn ìjọba kọ́ ṣe nǹkan báyìí kọ́ ṣe fún wa ṣé ó jẹ́ ṣó lè contribute àbí ṣó lè reduce unwanted pregnancies láàrin àwọn ọ̀dọ́ wa. a lè sọ pé kò lè reduce ẹ because a mọ̀ wípé ká fi ètò sọmọ bíbí ó máa ń reduce pé ká lóyún tí a ò fẹ́ ní. Mm. ó dẹ̀ now tí òbí ò bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé ọmọ mm. báwo lòbí ṣe máa sọ fọmọ pé ó yá wa jẹ́ lọ sí mm. um, ilé ìwòsàn ìjọba ìyẹn jẹ́ ìjẹ́ jẹ́ ìkíní ìkejì tá a bá sọ pé okay o now ó ní àwọn nǹkan tá a máa ń pè ní MIM ogun ìpàjáwìrì táwọn obìnrin wa máa ń lò àwọn oògùn yẹn ò dáa. oògùn pàjáwìrì. bẹ́ẹ̀ni kò ń ṣe pé kò dáa pé kò ń láti fi dènà oyún àbí. bẹ́ẹ̀ni kò ń ṣe pé kò dáa ni pé kéèyàn bíi pàjáwìrì là àbí. Hmm. nǹkan tó jẹ́ pàjáwìrì kò gbọ́dọ̀ jẹ́ nǹkan ojoojúmọ́. Hmm, hmm. àwọn ọ̀dọ́ wá sí mọ bó ṣe máa ń lo àwọn kinní ẹ̀ nílòkulò nílòkulò ẹlòmíì ti sọ di nǹkan ojoojúmọ́ anytime báyìí. ṣùgbọ́n ṣá mọ̀ wípé kò yẹ ká lò ju ẹ̀mẹ́ta lọ́dún. ẹ̀mẹ́ta lọ́dún ìyẹn àwọn oògùn pàjáwìrì yìí tí wọ́n fi ń dènà oyún níní. because hormonal pills la pè wọ́n. okay. bá a ṣe ń lò sára mm. ó ní bó ṣe alter ah kí ló yìnbó tí mo lè àbí yorùbá tí mo lè lò. ẹ ẹ màmá yín sọ ilé ọmọ obìnrin. okay. ó ní bó ṣe alter ẹ. okay. so téèyàn bá sọ ọ́ di ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ọlọ́run máa jẹ́ ká rí pé tó bá rẹ́dì láti bímọ lọ́jọ́ hmm, ó lè padà fa àìrọ́mọbí lásìkò. ọ̀rọ̀ yẹn ti yé yín. Hmm, hmm. ṣùgbọ́n ó ní àwọn contraceptives tó jẹ́ wípé iṣẹ́ ẹ̀ nìyẹn ó máa dènà oyún láì sí wàhálà. ó dẹ̀ wà available ní àwọn ilé ìwòsàn ẹ̀mìjọba. Okay wọ́n dẹ̀ ti jẹ́ kí àwọn ọmọ obìnrin àtọmọ ọkùnrin kan lè gbà á láì sí wàhálà kankan. ok à ń bọ̀ ẹ jẹ́ ká dókè lọ. Oh. searching for, was already my own. nínú ayé wọn láti lè ní òye sí i nípa iṣẹ́ ìránṣẹ́ tá a pè wọ́n sí àti iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ Deliverance Ministry láti máa bọ̀ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ bíbélì tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ ní Christ College of Theology Deliverance and Miracle Ministry tó wà ní one stroke three Elite Road Junction Òkèlàntòrò Abiolawe Abẹ́òkúta. Ọ̀fẹ́ lowó ilé ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ ó sì ń lọ lọ́wọ́ ní gbogbo òpin ọ̀sẹ̀. Ìwọ náà darapọ̀ mọ́ wa lópin ọ̀sẹ̀ yìí tètè máa bọ̀ wá gba fọ́ọ̀mù kí àkókò tó kọjá. Olùkéde Reverend R.A. Adébáyọ̀ fún àlàyé síwájú sí i ẹ pè zero seven zero three three three six six six eight six máa bọ̀ wá fi ìmọ̀ kún iṣẹ́ ìránṣẹ́ fún àṣeyọrí ńlá. tẹ́ bá wojú aago ẹ̀ rí wípé àkókò yẹn ti lọ pátápátápátá ah aago ti lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí ètò ìlera lójú tòní ẹ níbi ìbàyí la máa dá dúró sí fún tọ̀sẹ̀ yìí a sì máa tẹ̀síwájú lórí kókó yẹn lágbára ọlọ́run àlejò wa tá a gbé wá arábìnrin Mọ́dúpẹ́ Kúkú ẹ ṣé mà ọpẹ́lọ́wọ́ gbogbo yín pátápátá títí dọdún mẹ́rin táwọn tún máa pàdé zero eight one thirty four eighty two eighty eight seventy four náà ni nọ́mbà tí ẹ máa pè mí sí. ọlọ́run ó ṣe o fámìlì rédíò màrí lábẹ́ olúmọ eighty eight point five ẹ jẹ́ ká jọ gbọ́ ìròyìn tó kún rẹ́rẹ́ ò ti wá ní í ṣe kò dẹ̀ ní bàjẹ́ lọ́lá ọlọ́run ọba o eighty eight point five family fm. family fm ló ní kẹwàá o.